شافاوى محمد بن صالح الوسيلين في سلسلة شرو سلسلة فاوى محمد بن عبد الوهاب سلام قبعة فاوى حنا الأسماري سلام الله سبحانه وتعالى أسألوا ما تسمى يمكا في جمالا لكم بعض سلطانا ونوبا نسبين يتبقوا بوني أكيدا وتجاد أدخل من يجيو láti ní imani tó jẹ́ kí imani tó yẹ kúrò láti máa sọ́la ìfọ̀n tó ń kí ní tawhid òun náà ni àfídà òun náà ni imani náà ni usulu din ìpìlẹ̀ náà ni àwọn foundation náà ni in fact àwọn tó àbí ọgbẹ́ nítorí yìí lọ́wọ́ ti ṣe àǹtàrẹ̀ جيني ما خلقت الجن والانس الا ليعبدوني اي انا وادي التوحيد خذني وا كتاب كتاب من لا يسمع كما إيه. يقول واجب ما فصل لا يسمع العرب القران الكريم لا لا الا الله قادر لي بقولي وذلك مصاق بي يعني يقولون كلهم بابا في wọ́n ni báàlìkùn wọ̀ṣọ́kùn bí eléyìí làwọn òfin tàbí ṣẹlẹ̀ fún yín eléyìí náà ni àwọn àdájọ́ àwọn ìtòsí máa tẹ̀lé àgbàṣàrò eléyìí máa fẹ́ àtàwọn náà ni àwọn òfin kàfẹ́yìn yẹn وصية بالشيء أي هي أحد به على وجه الائتمام من وصية وصية وأنت زكاة ولهذا يقال èyí wọn wọ́n pé ti yẹ́gbẹ̀wọ̀ ala fulani wọ́n sí àti fúnlámọ́dá àṣọ́lẹ̀ fúnlámọ́dá àti fúnlámọ́dá ayé àhàtú bí ilé ilé ẹ̀tí mú rí àdín tó bá ṣe ni ó lè bá àti kíni ó lè bá àkàyẹkún ó lè bá mú ní kùsà قوله ونظر في تعقلون كيبات العكاد العقل هنا القوانين باي العكاين باي التصرف náà ní ẹn bí ma gbé tó ìfẹ́ ọ̀rọ̀ sí wọn bí ma gbé sí sí gbogbo ohun tó bá ti kó máa ti dáadáa ìsìkárò ó ti wà náà láti wọ́n tó kó gbogbo àyè pé ọ̀pọ̀ yẹn ó dáwọn àfà wọ́n pè ní mizan òṣùwọ̀n wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn lórí òṣùwọ̀n wọ́n fẹ́ sẹ́ wọn lórí òṣùwọ̀n òṣùwọ̀n làákà ìní ó ti yé ومن واقعي نقول نقولي إن جعلنا قرآنا عربيا جاجوا أولا عسك القرآن الذي نرداوا جعلنا كل تعقلون كالبا ذكي أجل كنسي كبير فلن يتكديني فما ناهو إسم مالا كي تفهمون كأجواء قوين قارة كدمامولو وفي هذا الدليل على أن هذه الأمور إليه في هذه الأمور أمر كلهم كفوائي إذا كلم بك الإنسان ابن بدي من ثلاثة قال هو عاقل رشيد أما يقول أقل أقل جنان رشيد أملا عاقل أن تقول جنان أبي أقل يوسم بي أروك طلع أقل نشيد بكاروزين بكتو always towards alert أبي أقل مسلمين أقل مصر شيطان أتاوى أقل تيان مصر àti sọ́wọ́nù ni títà àbáwá sùn ìlú ìkọ̀ àṣírí ni ìyíwá ìgbà ń dúkọ̀ dáadáa ìwọ̀ wà áhà kìlù náà lọ́pọ̀lọ́ ni ìṣe ìdíjìnà ni wọ́n ìdá fáà ní sọ tí ìbáwá lu ọpọlọ rẹ̀ tó jẹ́ pọlọ rọ̀ sùn àwọn àkọọ́lẹ̀ márùn wá fún wa àrùúrá aláàkọ́m̀bẹ̀ tawhidullah bọ́ọ̀lọ́ ńlá tábùrù ilà ìyà fún ìdùnlọ́ ọlọ́nìkan lájọ́ ti fún ìsàníyà tẹ́lẹ̀ ìsànà ìdìbòwàlùjẹ́ ìtọ́jú àwọn méjèèjì ìtọ́jú bá àti bá ìtọ́jú méjèèjì ó ti kọ́ fún gbèsè mùsùlùmí ó bí wa kìí sí ní ẹ̀mà fojú di ni èyí máa tọ́jú bẹ́ẹ̀ àti yẹ́ tọ́jú ìyá àgbàgbà ilé ìmọ̀-ẹ̀mú yẹn ti lè rí ayé àgbà ti dàmà mú mi kọ́ ayé pé ibi tí àwọn òbí ẹ̀mí ìjọ ọlọ́run kan sọ́rọ́ ẹgbẹ́ mẹ́rin fún aláàkọ́ sùpánà wọ̀tá alọ́lọ́run yọ̀ nìsí àwọn èsì yẹn tó tiẹ̀ ó ti jẹ gbẹ́gbẹ́ ń bínú ni wọ́n lè wà ọlọ́run gbìyànjú lékè rẹ̀ bí a pé mọ́tò pàápàá bí a pẹ̀lú Yorùbá ni Yorùbá nílà pé àwọn tí ìmìlì mẹ́fà jẹ́ ọwọ́ kan bí wọn kan èyí tí wọ́n tọ́wọ́ gbìn tí wọ́n sá tí wọ́n sá dàgbà kankan tọ́lùtọ̀ ń yàrá fẹ́ ní ìmọ̀ alága sí ìgbà ọmọ ìdá ìgbà rẹ̀ tí a bẹ ti wọ́n kí ló ṣe fún ló gbé kù fún bí ẹni ọlọ́wọ́ bá mi bí wọ́n ṣe ọlọ́wọ́ bá mi nípa ló ń fi àjọ ọ̀la ọlọ́wọ́ ju ìlú ń kọ̀ ọlọ́wọ́ ju ìlú ń kọ̀ tí àwọn mẹ́sàn-án tí wọ́n fẹ́ hàn níbi sọ́ọ́lì wùlé mọ̀ tí wọ́n plan ẹgbẹ̀ tí wọ́n pàrà ń kúrẹ̀ tán tí wọ́n pé náà kásán láì wọ̀ sókù yá ha ràkúnmí ọlọ́wọ́ ilé ẹ̀fún mi tí wọ́n kọjọ àwọn mẹ́ta yẹn rà tó tẹ́ tọ́ra tó ìṣìlẹ̀ náà fìlà àlù tí wọ́n pẹ̀lẹ̀ ìfọ̀n àlèkà lẹ́yìn sọ́ọ́lì o nígbà sọ́ọ́lì ń sunu lérè wọ́n sì pọ̀ mẹ́ẹ̀sì ó dé wọn ni ẹ̀jẹ̀ fi tuntun náà bá ìjọba sí àwọn òbí rẹ̀ ó di wa mùsùlùmí ò ní bí fáńsẹ̀ ń à ń sẹ́sẹ̀ pupa à ń sẹ́sẹ̀ àrọ́ àwọ̀ máa rí yẹnu bàbá máa rí yẹnu ìyá ó di wa ó ti nọmba tù ọlọ́mọ àbúrò rẹ̀ àti gbọ́npa àwọn àbúrò bá àwọn tó ń rìnrìn àjò ọ̀kan nínú wọn tó di àwọn òbí rẹ̀ tó di ọlọ́ọ̀bá ni pé kí ni ìdílé àwọn òbí ni nọmba tírì àwọn ọmọ tiẹ̀ náà tó ìwọ náà báwo ó sì dáadáa fún ẹjú tó ti báwọn òbí rẹ lọ nígbà fọ wà nínú láìsí wàhálà kò jẹ́nà bìsàlá gbáyà náà nù gbogbo ìrìn àjò wa bí afẹ́ká darí ní ẹgbẹ́ náà nì kọ́nà kò sọ́lọ́ àjò náà tó ẹgbẹ́ kejì nínú àyà yìí náà ni pé al-ihsan ila bil walidayn ìṣẹ́lẹ̀ láti bá sí ya afẹ́ká lè sa an la naqtulu awladana wọ́n pa àwọn ọmọ wa nípa àwọn màrẹ́ mọ́tẹ̀yún pé à òsìlú nàìjíríà àwọn máyìn labari mọ́tẹ̀yún alhamisa ẹlẹ́ẹ̀kanu anla ní ìlọ́sí ìlọ́sí ti iya arábíà na fàánù ìlú ọmọbìnú arábíà anla ní kọrìbùl kọwàí wọ́n wà bàjẹ́ wọn mo ti mú wọn ti zina sọ pé abdullahi bin abbas radiyallahu anhuma ní gbogbo wa tó kọ́kọ́ fàá ìsinmi kọ̀ọ̀án ní tí ó rí fẹ́ sí jù ní zina fún olórí ìbàjẹ́ ó di wa ẹgbẹ́ wọn ti dìnnà ẹgbẹ́ wọn súnmọ́ bẹ̀ ó di kọwáì alàkàmì tàbí ẹlẹ́ ẹ̀sùn lọ́sí lọ́sí haramọ́lọ́ ilẹ̀ abẹ́lẹ́fàk ẹ gbọ́dọ̀ kò sí ìṣúná ti níwò láti pa àti kò lódodo gbogbo ẹ̀mí ọlọ́run ti níwò ọgbọ́dọ̀ pẹ̀lú ìtàbí ọwọ́ ẹ̀fọn ẹ̀fọn jíjí ni ó sì lè sàárì ẹ̀kọ́ ni nǹkan báyìí ó di yẹwà wọlá òtí àlà ọlọ́mọdé àpẹẹrẹ yìí wa naam ìkọlù wọlá kẹsàn-án ìjọba jùlọ bí wa ọ̀gá ìlú kúrú fún mọ́lẹ̀ wọ́n á kó dúkìá ilẹ̀ lọ́wọ́ ó jẹ́ yí ọwọ́ bí na owó ọmọrúkà yẹn ilẹ̀ abúlé ti ẹ̀ àtàkùnjà olùkùsù ó yẹ máa pèsè ó jẹ́ wa ọmọ ìlà gàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ أن لا نقربها قدسنا منا إلا بحق التي هي حسنة في الدوانا تقول وما داجلو لا نقربها فوصم وموركا تصرف كما له إلا بما نرى أنه أحسن فإذا لا الوالي تصرفاني لا تجوي ẹtú kó ọmọ orúkọ lọ lọ́dún pé wálé wálé ìjáde ìjáde ẹ̀ lọ́mọ yẹn tó bá yọ sí àbíjì òun méjì ní ọ̀nà sí tó wà mẹ́ ó wà lọ́wọ́ rẹ̀ ọwọ́ arí sí méjì ọwọ́ ẹgbẹ́ sí pépé fún àbúrò sèfù méjì ọwọ́ arí pé ọ̀nù wọn àti kò máa àtọ̀rọ̀ rí bàhánì ká èrè kan sí ìbílẹ̀ lọ. الواجب عليه أن نأخذ بما هو أكثر ربحا لأنه أخفل جاء قلت لك يتجد قوي ويقفويتي بدون لبعج إلا بالتي يتجد يجيب إلا بالتي أمسيت لنا فاز وقوى وفاء قال الله سبحانه وتعالى قل عصا ولا سري على حسب هنا يشمل متوبع تعوين أي يسلك سنو حسن الدنياوي dídá àtàlé èrè ẹ̀kọ́ àwọn tó ń dé ní àti dídá àtàlé kíyàmọ̀ tẹ̀sìn ẹ̀dà aláhàtà sàrùfàn ọdúnwé òbí lọ́dọ̀ sí ọ tó ma akọrọ̀ ríbà hàn wọ fi ríbà ọkọ̀ mẹ́ ìgbìmọ̀ mẹ́ àmàrí dáwà mẹ́ ìrìyàn kọ àmàrà owó ìdíwà nínú ẹ̀ wọ́n á fẹ́ akọ́lọ̀ ríbà hàn wọ owó asìlẹ̀ nínú ríbà ìkìlì ìrìyàn òtún kan ìrìyàn mẹ́ àmàrí dáwà rẹ̀ kò sí ríbà mẹ́ ونقدم الأخير عليك جلام يتلي وتون كثير يقول سمين لامو قولي كان أحسن الشرعي قولي شريعة مقدم شريعة مقدم على حسن الدنياوي قدادو انتهايلو قولي المادي أكبر متشريعة مقدم على مقدم قولي وا ها يقول في جايز بنك لو قولان لو كان a rí orí 1 million gbogbo ẹ̀sùn pẹ̀lú ògbọ́lọ́ba a rí 100,000 a rí 100,000 gbà mí a lè rí 80,000 a pín wọ́n bẹ́bí sọ̀wọ́ ní àwọn láti kí uba defense bank wow bank and transfer ti nígbà fíìmù fíìmù fíìmù ní ẹgbẹ̀rún ọ̀rọ̀ ìpọ́sí náà ó ní èyí torí ìpọ́sí náà mẹ́rin ìjọ always yà ọ̀rọ̀ àtàwà kan always Islam ti máa ronú ayé àtàkìyàmà àwọn gbogbo àwọn nǹkan yòókù ayé nìkan ayé nìkan ni ni máa díyà ní màrí tí ayé nìkan ni gbogbo àwọn olówó àwọn olówó ọ̀rùn pé yìí gbogbo àwọn ṣe yìí àwọn ọmọ ìdíwájọ́ náà ti ṣírò aláìgún ní oláìka àná ọmọ ìkòtóòlù yìí àwọn jíyàn láyé alìkẹ́yàmọ̀ káwọn ayẹ pẹ̀rẹ̀ pé mọ́jú àwọn ọ̀fún mú ni ìgbésẹ̀ fún ọ̀fún ọba báyàtọ̀ báwọn ọ̀rún wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti bàbá ẹ̀tẹ́mọ̀ mẹ́ ìdí jẹ́rẹ̀ ló mọ̀ wí kò sí jẹ́rẹ̀ lọ́mọ yá jẹ́ ìdájẹ́ ìdàrí tí wọ́n pín báyìí báyìí lọ́mọ yẹn وما إلى ذلك هو متاع بيه الله سبحانه وتعالى وقل على الكلام بيه الكلام بيه الله جاء أنه تودي بيه سوى الكيامة قد يوع قالوا أتى يبقى شدة يكون يلا كبير لدى كتي ألف بلجع كبير جيب وتكون بلجع حتى هنا قلوا حتى أي حرف الداية جلو قنيه ما بدأوا مخالف لما قبله جنبه يتجوى عليه التاهي لو يقرأت انتسي هو يجلي قد بلغا يقول السنية يقول يوا أي إذا بلغا شدة قد يجب بلغا تتجبرا إننا نسبع إليه أبو بار للو أوري أكو للو أن نخبره نخبره ọkùnrin ká ọmọ yìí fún ní ten thousand alìkọlọ ti mú títí kòlòkòlò lòkulò ní àkówó báyìí ọ̀nà ń zọrọ ìgbà ọ̀sìn ti sọ̀rọ̀ fèyí ọ̀rọ̀ àwọn òbí ti mú ten thousand yà òbí ti lówó yẹn wọ́lá yàjú ojú náà an bùkéhì ń dànà wọ́n bá kó máa tó ń ṣe ọ̀dùmọ̀tò ń ṣe ọ̀dùmọ̀tò ẹ̀fọ́ أنا أشده قلوا أشده قوته تقنية وقدمية قلوا أني أكبر قلوا أكبر تيارا ìgbìyànjú ẹ̀kọ́ fún ọgbẹ́ ọ̀dẹ́ ní lórí kúbà wọ̀n rẹ̀ kan wọ́n máa gbọ́n jẹ́ káàkiri wọ́n lọ sí London kankan wọ́n lọ pé wọ́n náà máa lé ayé lọ wọ́n lọ mọ́tò ọ̀nà ọ̀lọ́ba wọ́n lọ kìtà ẹ̀bùn fún ẹni tó ń bí ọkọ̀ ìgbà yìí لأولياء الإسلام نوعا كمونتا ومركني أو الحاكم أبي فمو أبا على قول بعض أهل الإسلام ومقامي أبلوب أشد يختلف ما بلد ما تبقر لا تجاوز والمراد به هنا الشد الذي يكون في تكليف الشدة هنا يقولان ذكي láti gbé tó dúbọ́ ó ti tẹ́rù rù ọkùnrin ẹ̀ ti pé ara ẹ̀ ti pé ọmọ ẹ̀rọ talik ìtẹ̀mọ́mù hamsita ashara sana náà ní yẹmọ́ bí 15 years nígbà àwọn anábìyà àwọn ọmọlẹ́yìn mẹ́mọ́ amadu na amadu rahimahullah wọ́n yẹmọ́ 15 years ìbàlágà ó di ọlọ́pàá program tó máa ṣe program àìsàn tí wọ́n àwọn ṣe yẹn ọmọ tí ó kọ̀ tó wọ́n fi sí ẹ̀ mọ́ yóò kọ̀rọ̀ fún mẹ́ wọ́n gbà pé ìbàlágà ojú dúdú nù ó di ẹwà náà àwọn ìmbájú àádá àbí tí irun bá ní hùlù ju ara rẹ̀ àbí ìjà rẹ̀ ẹ̀rẹ̀ kíkí ni ìbàlágà nìyẹn àwọn ìmbájú àbídá ìpínlẹ̀ dúdú náà ní ìbàlágà ó di ẹwà ọmọ àpẹẹrẹ tí ìyẹn máa fi gbàlágà náà ó di ìwà tó mú tààtọ̀rọ̀ ìwọ̀ ọlọ́ba ìfúnra pípa lágbèsí máa yàtọ̀ síra wọn wọ́n tó ń bí kíkà jẹ́ ó bá bí èdè mú jẹ́ ó di ìwà ó gbé bá ṣáàyì àti ẹyin ní ọ̀jẹ̀ àti spice bread ó jáde pẹ̀lú wà àti tútù láàárọ̀ ìjàpá yóò lè rí kan náà ó di ìwà ọlọ́wọ́ bú tẹ̀sí láti gà láti ní ìdílé ọ̀kà fún mi ó sì gbé ọ̀kà mọ́jálì òsì jẹ́ ọmọ wọn jalè ọlọ́wà òsì ní burúkú lòsì ọlọ́wà nílé òsì kó gbèsè ayé wa ọmọ náà yẹ pé ọ̀bẹ́ ẹ̀gán ó ti kéye sẹ́ẹ̀lì bẹ̀ tó wà nulé àyíjẹ́ tó wà nulé bá bàbá tó láti ta kí ọmọ adúlé wa ọwọ́ tó òsì kọ́rẹ́ nìkan ọmọ mú méjì bẹ̀ bàbá adúlé a ah, lórí mú olóṣù yìí ìkéjì mi wà ẹ̀fọ́ lóṣù tó dábà yóò mú yẹn kára yìí yóò àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ bàtà wà mbẹ̀ ìgbẹ̀gbẹ̀gbẹ̀ ẹ̀ẹ́dìgbẹ̀sí wà mbẹ̀ ẹ̀ẹ́dìgbẹ̀sí wà mbẹ̀ ẹ̀ẹ́dìgbẹ̀sí wà mbẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ọ̀pá àmàmì mílíkì mú gbàgbà ẹ̀ ń jẹ conflict gbogbo ẹ̀ wà mbẹ̀ dáadí àwọn arẹ́gbẹ̀ arẹ́gbẹ̀ ń sẹ́lá ń lọ bí fíríjì ni dájú ẹni nà mú lórí máa kú ọdún rẹ̀ jẹ́ wọn ẹ̀rọ ìdájọ́ tó fáì fáì fáì òjò ìtújọ́ ọlọ́ọ̀lọ́kọ́ yóò ti kú ìjà yìí wa ẹgbẹ́ mọ ẹran tó pàánù sọ́tù ìyàwó o mọ ẹ̀ alájà àti ọba bí ọ̀fẹ́ pẹ̀lú ẹ̀rọ kọmọdé lábẹ́ àná ìlà ìwòsì ni ọlọ́run kò lóun yín bí nígbàgbé ọ̀rọ̀ yín gbogbo wa ọlọ́run tó múra pẹ̀lú ìlú ìdọ̀ra ọlọ́run bá fún àforíjì àwọn akọ̀ọ̀dọ̀ láti bá àtúnmọ̀ àtúbà kan ní ọjọ́ tó ọdún mọ̀lọ́lé àbálọ sí rẹ́fẹ́rẹ́nsì àwọn ìjọ lọ́wọ́ wọ́n ní kó fún wa ní ìdíyẹ rúbọ̀rúbọ̀ ẹgbẹ́ ìdíyẹ díẹ̀ lára àwọn mẹ́rin mẹ́rin àní kó kú sọ́nà mẹ́rin fún wa ẹgbẹ́ àní kó kú sọ́nà mẹ́rin fún wa kú sọ́nà mẹ́rin fún wa tí nàìjíríà bá ẹgbẹ́ jẹ́ wọn kú ọ̀fẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ olówó mà nípa ìwọ́dí ọba ń jẹ lọ ọmọ kan máa baya lónìí náà sábẹ́ tó àm ètí ní ẹjọ́ wá ìdá ọ̀nà ẹ̀fà ní ẹgbẹ̀ kan gẹ́gẹ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ti nígbà àwọn àgbà ara ti nígbà láti lè gbọ́dọ̀ tó gbà yìí wọ́n ní kó fún ẹgbẹ̀ kan àti bíkì gbàgbọ́ ẹgbẹ̀ ẹ̀ gbàgbọ́ ó gbóná rí máa ń ya ẹgbẹ̀ ẹ̀ máa ń ya ẹgbẹ̀ rárá egbò ẹgbẹ́ ìrọ̀dá ọlọ́kùnrin lónìí ẹbí sinimá wọ̀ láì tó ti láìpọ̀ òní málàmì kíkì ní mú olúmọ̀nyà dígidẹ̀ntì ìgbà ahọ́dú mú rọ́bà kàdí dáa ìgbà wọn náà yàrá jíkà mọ́ba jíkà ọmọ ọmọ ọmọ wa ní wọn wá rẹ̀ bí ẹbí ní ti ọ̀gá ní oníkàwò oníkàwò ọkọ̀ ewu rẹ̀ kíkọ́ ọlọ́ọ̀bà kúrúkà òsì ìgbà ni ọlọ́ọ̀kọ́ lé òsì kó gbọ́dọ̀ lẹ́yìn náà sọ̀rọ̀ ọlọ́ọ̀bà ọlọ́wọ́ bá fún ọdọ́ aláwọ̀ ìní àwọ́gbọ́mí àbí ọlọ́mọ sáàbí ẹkùn bí òsì ọlọ́wọ́ náà sáàbí ẹkùn bí òsì kò bí ìsìnkú mi káyé wọlọ́wà nígbàtà fẹ́ mú ọkọ̀ lánàá ti ń lọ bá ti dé yóò sì mọ̀ ẹ̀kùn yìí ìgbà ni ó mọ ìyọ̀kan jẹ wọn àrùn bá yẹ pé bí ẹni ọkọ tì lè tọ́ mu wọn gba ìgbàlẹ̀ tí ti nà láwọn òwòrí àwọn ìpàgọ́ pọ̀ àwọn pọ̀ sí ẹ̀ ẹ̀yin lẹ́gbẹ́ bí ẹjú bá Ìjọ́lá àwọn ọ̀pọ̀lá, ó bá kú fún ọlọ́wà, òsìnkú burúkú ni, náà ìtọ́lọ́mọ̀ ìjẹ́nà ọlọ́wà náà ń gbá níjàre ọlọ́ wa ó fọlọ̀ káyẹ́lá wọl mìíràn ẹ máa wọn òṣùwọ̀n pé àti oye spain láti kí n kíláàpì òṣùwọ̀n ìjà ń ní òṣùwọ̀n ìjà ń mọ̀ bí àtàfi ìrànwọ́rá yìí fẹ́rẹ́jì ìmúdì spain yìí tẹ́ fẹ́ أوفوا الكيل من ميزان وسطي أي أوفوا الكيل إذا فيما يقال من الطعام والحبوب كانوا تطعن في أنجة كانوا جينز أنجة وانتين أوفوا الميزان ولن تكون كيلني إذا وزرتم فيما يوزن من تلو أو أبيوس وليوني اللحوم مجبيرا مجبيرا لك وجوه بإنفاء الشامل لجميع ما تعامل به من المغير من أن تكون يسري أكتب بنتك وتكلمي وصحتهم يجب عليك أن توفي الخيل والبذل موسوعات كلاجي وعيكم ومثل وغيرهما جدلا تعامل بتكلمي قوله قوله بالقسط من جيدي عيد العدل من أدلي ولما كان قوله بالقيس جلو بنري قد يشك على بعض أحيان كي كي كي يقول ما حداني تونلي تونلي كان قبولي كنت كدو كانوا الإنسان قد يفوته أن يوفر من ذلك خير من ذلك والوزن كمين يا أسرتي كمون تكي أحيانا من كمين كمين ودي كده تبني وكني أعقد ذلك بكل الله بس عن واسبك لي لا نكلف باسم إلا وسعها أعد بكل شغلون أفضل الأكبر ذلك يكون واسبك ما بعدك شيء أو أعقد تكليو فهو فلي يسمي سبيلي لو ما قلت لي لي بليو لين الله بقول شلا إذا توافقت عندهم تكلم إذا بذل جوده وطاقته فبلو بيجوه أشياء قراره وقت àmọ́ ìdíkù bá wà níbi kan fàlà ọdún mọ̀ká lọ́sọ̀ àjọpọ̀ yapa ìdáná máa fọ́rọ́já ìrìn àtàlítọ́ àtúrúlẹ̀yìn ó ti tayọ ìtọ́gbọ̀bọ̀ra nìyẹn mú fò ànù ọlọ́wọ́ معفو عنه ولا مصاب ونكفه لأن هذه الجملة تفيد العفو من وجه يقول في هوايك لا يتفقه موسيقى يتعلمك إخوان بجملة كنكا مما حدث عن الوسعى قد بارلو فإنها تفيد تضليل من وجه هذا الأمر على ما في الحيان الجميل هو على أن المرأة أن يدخل وسعه في إنفاء البكس وكان فيها بنية جوهات الدمو أبرا على سنين وانتقاط الجمع نكتب لدي ولكن لا تبين القطعة ولا فلا مستشفى به تلا فيه لأنه داخل في وصف dúkọ́ àti àtìkí rẹ̀ ní ọlọ́gbàrà tìtìmù ó dìwà ọmọdé ọmọ tìtìmù náà wọ́n rí ká ìṣàkánà lábẹ́rẹ̀ àbí kíkọ́ lábẹ́rẹ̀ tó ti gbígbà yẹn ilé ìjú tí ó wì lọ ìdájọ́ kúlẹ̀ kó tuntun wọn lọ́lá ó ti ala àlọ́ kọ́wọ́lú wọ́n yìí lọ kó tó mú ta àbílò ọ̀rọ̀ fún ọ̀rọ̀ ìtùtù lágbára jù ìtùtù bá ọkùnlù kọ́ọ̀lù sùdídà ọ̀pọ̀ náà mọ́n kánà yóò min bílá wọlé yóò láàfẹ́ fọ́yẹ́kù bá kẹ́rì áwòlìyẹ́sùkùt áwòlìyẹ́sùkùt ní àbí áwòlìyẹ́sùkùt áwòlìyẹ́sùkùt ní àbí áwòlìyẹ́sùkùt náà wà àbí alákùlá al bẹ́yìnà kúltùm sọ̀rọ̀ fàdílù ẹ̀ máa sọ̀rọ̀ dáadáa ibi

أحسنوا إليه وإليه سترجع وأمرك بهذا ولو قلت إليه وإليه سترجع أدوان يطلق لك عليه ويسلك أدوى جنة وجل ويسألك أدوى جنة ولو بلدي دوري ماذا فعلت في آل الأمانة كل شيء دنيا أمانة أكبر أشرف الخلق إني يعقلب المياه جعلهم بعض كبرات وفيل بل ابن آدم ولد آدم أسفل من نبي آدم برا عاد البشر رواية في محمد صلى الله عليه وسلم ويم الله المفولان برا ويم الله مفولان برا لو أن فاطمة بنت محمد فرقت أبو فاطمة أبو محمد بدلي قطعت يدها عد يوري الله أكبر imam bukhari àti imam muslim gbàdí sí wa olùmọ̀tò àti báwọn náà lè mọ̀ sí ibi ọlọ́ba kọ́mọ padà lọ́dún báyìí ọdún báyìí ìjọba kò sí ní ọkàlẹ̀ sí ọlọ́ba ìjálẹ̀ bíi amúlò ìtújú ìtújú kámúlò ó di kámúlò náà lọ sáà gbogbo gbà gbogbo nǹkan bá ń káwọn yìí à ń pèsè ìtúkàtì èyí ni wọ́n ti jèrè ayé tàbí kílámà ọkàn ó sì balẹ̀ láàáyí tí ò tó máa ṣe fíyàn ní pé ọ̀sàrẹ́ máa balẹ̀ ẹ̀rọ níyá ọlọ́wọ́n bọ̀ òdàdí débi tiẹ̀ dá ayú ọlọ́bí na amọ́ntukù wà wà kúrú máa sàdẹ̀kì ní owó dodo ẹgbẹ̀rú ọlọ́wọ́n bá ẹgbẹ̀ máa wà kúrú olódodo wọ́n sì tẹ̀lé kíkì rẹ̀ fún ara láìpẹ́ kó àpá ní pé ogún bọ̀dá rẹ̀ méjì bíi ọkọ̀ ìpínlẹ̀ ìyàwó méjì ọ̀gá yẹn ni ọ̀sẹ̀ méjì ni ìyáálé bímọ méjì ìyàwó bímọ méje báyọ̀ akọ́lé méjì wá ní èyàn mú kan èyàn mú kan làwọn ọmọ ìyàwó ẹ̀ báyà rí ọ̀rẹ́ bá èyí ọdún ìdí àti bá mi wọn ọdún ọmọ bẹ̀ méjèèjì mo wá lọ sílé ní màmá wa kọ́ ọmọ mi ló ń pè é àgbègbè ní ìyá ẹ̀ ìyá ẹ̀ bá kú mi pé sami ìwọ ọdún ìfún ọmọ sí àgbà nìwọ náà bákan ní bá jẹ̀bi kọ́ sọ fún mi o ó bá pípẹ̀ lórí bẹ́ẹ̀ nìkan ó bá ní bíyà mi ló kú tí ó sì bí àwọn méjì náà wọ́n ní ìgbà ní kí alẹ́ mọ mú kan kí àwọn náà mọ mú kan ó bá ní kí mórí wá kí kọrùn nílẹ̀ ìgbàgbọ́ kí bá ń ṣe déédéé ní àbọ̀mọ́ ẹ̀ ṣe déédéé o ẹ̀ ṣe déédéé mo ní ṣẹ̀rí àwọn ọ̀ṣọ́ báyìí lè kí o ṣẹ̀rí àwọn okùn kọ́lùkù ní ọ̀rẹ́ ni bóyá ti fún ọmọ ọmọ méjì ilé ní ìdí fún ọmọ méjì àwọn méje àwọn ọkùnrin tó wà lẹ́jọ́ bíi márùn ìdílé méjì náà lọ́wọ́ àbí àdúgbò rẹ̀ kan ẹ̀ṣẹ́ dé wọn ẹni tó bí first born àwọn ti yá lè ọ̀rọ̀ yẹn sẹlẹ̀rùn ó jẹ́ pé ọ̀rọ̀ tí dáì bá wí ní China ọ̀pọ̀ èsì tí dáì yá òfìsì ìṣẹ̀ṣẹ̀ sí mi gan ọ̀rọ̀ mọ́tò gbọ́nà fifteen years ago ọ̀bí sí mi gan sáà ọ̀rọ̀ mọ́tò ọ̀rọ̀ pàtàkì pàtàkì ní ìwọ́rì ìrọ̀lẹ́gbẹ̀ẹ́ sọ́rọ̀ jù ní ìdá àjẹ́gbẹ̀lú kan lábẹ́ lẹ́gbẹ̀lú kan náà ní ìwọ̀ tó sọ ní àrílẹ̀ ìwọ̀ ni ìyá tó lẹ́gbẹ̀ẹ́ kan ní kọ́kọ́ kan lẹ́gbẹ̀ẹ́ kan ní ìgbìgbẹ̀ mo lè fẹ́ wà má àbí dúró lé ọ̀nà wa ti ọkọ̀ kẹrẹ́ wa kú lọ́dún yìí ọkọ̀ ti fẹ́ wá kú yẹn mo ní ìsìnkú ìyá lè rè ọmọ àti ọkọ̀ àwọn apìnrin náà ṣẹ̀rí à tuntun ní wàá pípọ̀ rẹ̀ gan-an wọ́n á pè ọkọ̀ omi àtàlá obìnrin o ìtọ́jú gbá kékeré ní ọdún ti dídé ọkọ̀ tòbí náà kú wọ̀lá ìbọn ti pè nìyẹn kò ṣeun gan-an tí ọkọ̀ obìnrin o ẹ̀rọ sàlùbà ẹ̀rọ sàlùbà mo ní ọlá ti pípọ̀ yìí ní ìjábọ̀ kòtò pé náà ẹ̀ nígbà náà ní nígbà ti ṣẹ̀rí àfẹ́ mo máa rọrọ̀ yẹn pé ọlọ́run ọba mọ̀ ta o wọ́n sábúrò wà kan tó ń jẹ́ kan ní àwọn tí ọmọ ìyàwó yìí wọ́n ní kí fóònù ìyá ẹ̀ tí wọ́n bí bí ẹ̀kọ́ ọ̀bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wọ́n wọ́n ní òní fóònù ẹ̀ òní fóònù ẹ̀ ẹni tí wọ́n yẹ̀ fún fóònù ìdí mú bí fóònù ìgbà wọ́n bẹ̀ ti gbẹ̀gbẹ̀ lábẹ́ sí i wọ́n náà ti sọ aláàrí tí wọ́n wọ́n fi ìdúró wọn yẹn àwọn bọ̀ nípa lọ́wọ́ náà báyìí ó di àbúkìlọ́ ni ó ń rí ìdúró ẹni kẹ́ máa sọ ẹgbẹ́ ẹ̀kọ́dà dáàmà ní ọdún àkàrà nígbà sọ́rọ̀ ẹ̀sọ́rọ̀ àti ìṣòro àkọ́rọ̀ lẹ́tọ̀ sọ́rọ̀ ẹ̀ lé gan bóyá wà lọ tó ṣe gbò ṣe gbò bá gbọ́ àdín wọ́n fóònù láyé kò yẹ sí fóònù ọwọ́ wà yìí fóònù ní amíru àwọn ẹ̀sọ́ ní obì kàbí náà wọ́n láyé nígbà ní ìṣòro náà nìyẹn ó ọdún tí sọ wípé àsìkò táwọn ọgbọ́ ìṣẹ́ ti wà ní àsìkò tí ìtò ẹgbẹ́ ìyẹn máa dín ọ̀pọ̀lọ̀ nígbà mọ́kà fọ̀tí tí ó wúlò ẹ̀ ilé ọlọ kàábà lọ lè ní ẹ̀yán sílà àwọn òtò wọn ń kàábà fò ìkọ̀kọ́ ọ̀kà àwọn òtò níbi ju àwọn ìjọba tó ń bẹ mẹ èyí tó ń ju wọn bẹ ó ní àlejò ọkà láti ìbẹ̀rẹ̀ ní ẹ̀ ìjọba tó ti wà sí múra gan ọdún fọ́kàn sàn jẹ́ fún múra wọ́n ti tàwábù yí púpọ̀ àwọn òfàáyín náà ni wọ́n tó ń ti abẹ́rẹ́ òun tàwábù àbílẹ̀ ẹ̀kọ́ ni wọ́n láti kò tó òun gan ní ìfipá ti àwọn sádà tó ń sun wọ́n dá kó jẹ́ àlàákù wọ́n dá àkàlùbá àti lòkúlù bá ti dá dáná lọ ìgbọ̀n wá ti tó láti ṣe àsìkò ó ní bó ṣe lọ nìyẹn ló ń bá àṣọ yìí wa. السلام عليكم ورحمة الله وبركاته Ìjẹ́ máa dápọ̀ ọjọ́ ń bèèrè lọ́wọ́ àwọn bàbá Bùnbàs àti pé fọ̀tàwà dáhìmọ̀ ẹ̀. Ó tó Mùjálà Mẹ́lì. Nítorí eh, ọ̀rọ̀ ká tẹ̀lẹ̀, wọ́n bèèrè nípa pé kí wọ́n máa lo láwà ní ìmáàmà. Èyẹ náà wá mú wá pé kìí ṣe súnnà ni. Ìgbà tí wọ́n wá wọnú fọ̀tàwà ẹ̀. àwọn àwọn olùfàtàwà àwọn àbọ̀wá ni ipé kìí ṣe ipé ọ́ndà mùbáhà àti hádà ni ipé kìí ṣe ni ìjẹ́ ẹni tó bá wá lò kí wá ipé wọn kọ́ ẹni tó bá lò ni ipé àwọn no èèyàn kan dúkọ́lá àmà ìmìyàt ìpọlọpọlọ àníyàn tó bá lò bá dúkọ́ àwáyé o wọ́n sí ìṣẹ̀lẹ̀ àfà wà wọ́n sí ìṣọ́bà tó bá rìn ìrìn tí ó bí kìkìrì ní ọjọ́ ìbádá tó bá dé sí ni bí kìkìrì bá fọ owó láwà ní tó fìgbó tó fẹ́ yanjú yóò bí kìkìrì lójú ọwọ́ tó wọ́ sẹ́ẹ̀sì tó fìgbó lọ ilé ẹjọ́ tó sì bú àwọn ọ̀dọ̀ pé ara àwọn ní ọ́ àwọn máa rí lára nìkan láti sọ ọ́sùn bó ó di owó tó tún so always àníyàn lọ́wọ́ àmì ìbú nǹkan ìlú tí wọ́n fẹ́ fún ìsìn lára àwọn àmàfíà kí yẹn fáwọn rẹ̀ kí yẹn fáwọn rẹ̀ wọ́n kàkúdà pé ẹ̀sìn ni wọ́n máa lè kíyà oníṣìkan nígbà míì gan ẹ̀sẹ̀ ni kílàsì tó sùn hajj tí àwọn olóòkà alẹ́ yorùbá kí ló máa fi kí wọ́n fárí wọn ni kí wọ́n fárí wọn kí wọ́n fárí wọn yorùbá kí ló fi jọ yẹn òbí àwọn olóòkà wọ́n wà níbi orúkú kálukú aláàdá ń kálukú tó bá ti wà ó ti wà aláàdá àti wà ní nàìjíríà ibà ní pé láwà ní o àwọn ìyẹrẹ wọn máa lù àwọn afá wọn máa lù àmì ẹ̀dùn ìṣẹ́ ni ọlọ́run fún bọ́ọ̀dù ilẹ̀ òbí

bíjáde gan nígbà tá a kí jimọ̀ ìtàn wọ́n ń gbọ́ ní gbàgbé pọ́lítìkì one oh three point one afẹ́rà kan wọ́n ń dáhùn ọ̀rọ̀ generally ó wá ní adis bíjà lókè ó ní amíkì ní ìbáwọ̀ ọ̀sán pé tí ọmọdé ti kọjá bọ́ọ̀dún méjìlá obìnrin bóyá ti kì í fi lọ́kọ o ẹ bá ti lọ́kọ ẹ mọ̀ gba ìṣòro tí ìdá ti ṣe ni so kí ni sáà ń dà mọ́kànlá mi gbé ọlọ́run ṣàánú wa ìgbàdí wọn ní ọmọ bá ti ọdún méjìlá obìnrin tẹ̀ bá ti lọ́kọ gbogbo ìdí bá ti ń gbà lẹ́yìn ìgbà wọn ẹ mọ̀ ẹ̀yin náà mọ̀ níkiri nù rẹ̀ báwo fi ṣe àdìsí yìí tó lọ́wọ́ ọ̀pá ni òbí rẹ̀ aláwọ̀ ọmọ tó ju ọmọdún méjìlá lọ láti ju ọmọ ìsì ìsìláǹfà nígbà nípa wí ní ọpọlọ ní ìgbàlù wọ́n ti sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn yóò máa ṣe káàkiri sábà tuntun bá sùn ní ìsìn wọ́n ti ní ìjọba ẹ̀dógún ọ̀rọ̀kọ̀ nígbà tó sáwà yóò kọ́ ọ̀rọ̀ mo fi kún ìdílé rẹ̀ ni wọ́n lọ wá fún wa wá nígbà yìí wọ́n lọ sọ wọ́n fi títí ìṣòmọ́ ìrìnàjò àpòlọ́kọ̀ pé ẹ̀sán ẹgbẹ́ ní fún òbí ọ̀gá lọ sí ti máa ọkùnrin kan ní ọrùn ẹgbẹ́ níbi tí wọ́n bá lè tí ọ̀pọ̀ àwọn ọmọ ìjọ ìta àtàkùnmọ̀n tí wọ́n náà ń dín ní wọ ẹ̀rùdì ìtọ́lọ́wé tó tí wọ́n bá ti ti mọ̀ rẹ̀ ó di yọnu sí ẹ̀sìn rẹ̀ kọ́dẹ̀sì إذا أتاكم من ترجون عن دينه وإرضه فدين من ترجون عن دينه فعلا وإرضي أسمو الله أبي أمر الله في يوني سلوى يوم أديوا أبجو كيفون فافو كشما تقولي لي أديوا سمو تحمي أنا بما يقع بما تقع بما تقع إليه يبامو يعني أقوى الوجه بعد وقتها إني ومن فوق قاعد يسيو تعالى لسكوك ìdí ọmọ tó wà lẹ́nu lẹ́kọ̀ọ́ rẹ̀ ìdí jẹ́sì ìdí mọ́tàbẹ̀ ìdàbí ẹ̀kọ́ ni ìdàkọ́ ló fún bíkàmùsùn tó owó lè rí nìyẹn Allahu ta'ala alam náà. asmawo mun ti bí àǹtí fún Aisha radiyallahu anha wọ́n á fi ọmọ àmì ìṣẹ̀lẹ̀m kó wá lọ àfọ̀kọ́lẹ́fẹ́lẹ́ ló fi ṣe ìjábẹ̀ nígbà wọlé àdúgbò àfojúrò رواتي أتوجه يا رسول الله أنت من مولية كبيرة دي هبني أيام في الدرجة أبدا رجل يدعك إلى إلوني يدعك يا ولوني ìgbọ́ mi yẹ which means ọmọ yóò dùkà ọdún ìrọ̀ ìmọ̀ ọdún ìgbìlá ni àyíká kò lè ṣe ní kò sí ìbàlẹ̀ ọkùn máa ṣe ìgbà náà ti náà dùkú ìfẹ́ àfẹ́